ìgbésẹ̀ kan àníkúwà ti lè ìgbésẹ̀ kan máa yọ kọ́ra máa wùwà àṣejúra rẹ̀ lọ promotion ilé ń gbóná ooo orí ó mọ̀ ṣọ́ ilé ń gbóná sí trọ́bù wàhálà lẹ́ o. ó mọ̀ ṣọ́ ilé ń gbóná sí trọ́bù sí ah, trọ́bù wàhálà lẹ́ o. ìwọ ọlọ́run ṣàánú mi gbogbo ọmọ téèyàn ní láyé pátápátá ni mo ti fi ọmọ kékeré rí yàtọ̀ sí ìyàwó àti ọmọ ibi ìyàwó mi wá kójọ ìdúró lọ wọn fún mi sí wọn fún mi ọkàn balẹ̀ ṣé mo ní bàbá ikú ọlọ lọ́wọ́ bá ṣàánú mi ah òṣèlú. 我有些累了，啊，我我可能有些，可能有些早。 tí ọ̀pọ̀ mi bá sì sì gbá àwọn tí yẹn gbà bẹ̀rẹ̀ kú kọ́. tó bá gbà yàn tó bá gbà bẹ̀rẹ̀ kú ó fẹ́ kú nìyẹn sórí tí kú bá rùn lórí èèyàn àfi kó nítọ̀hún kú dandan ni ìgbà oní má kú òní kú àkútú kú ó tọ̀hún lọ́nà ọ̀hún. ṣé ọ̀rọ̀ ló jáde lẹ́nu èyí jíra yìí. ẹ̀ẹ́dùn ṣé jẹ́ àrẹ lè jíró ìlà mi jírí bàmí jẹ jíró sì jíró fò ṣé jíró àrẹ lè ṣé lè jọ ọdọ ọkọ tó ń jírí tẹyọ ń jírí èèyàn dùn pé èèyàn jírí kan jírí àrọ. It is noted wàá dẹ̀ máa gba reply yẹn later bọ́n mo kàn fẹ́ kó nóòtù wípé sórí àwọn ẹbí ẹ bí wọ́n ṣe ń sùn pẹ̀lú ìbànújẹ́ ayérayé wọ́n á dẹ̀ máa jí ní àárọ̀ kùtùkùtù báyìí wàhálà ni wọ́n máa máa fojú ayé ara wọn ọmọkàn ṣe máa máa rí nìyẹn. tó bá fẹ́ fúlẹ́sì nǹkan tó bá tún fẹ́ fúlẹ́sì nǹkan èyí tó sọ yẹn oníṣẹ́ sí o sọ pé it is noted nígbà tí o sọ pé ó rí òwe tó lórí tí times. ẹ dúró kí ni problem yìí nínú ilé yìí kí ni problem yìí náà ìṣòro tí èyí kékeré ò bá sí ẹlẹ́gbẹ́ sí i ìwọ ti dàgbà kọ́ àgbà máa ń gbà yín náà. kí ni sùúrù fẹlẹ́ yà bì kí ni sùúrù fẹlẹ́ kí fọwọ́lẹ́wọ́ kó máa bú mi kí n má sọ̀rọ̀. tó bá dákẹ́ sí fún òsìkò ọ̀gbọ̀n ni àgbà ló máa ń gba ẹ̀kọ́ tí ò léwé fún wọn. mi ò lè dákẹ́ ọkọ ìyàwó mi ò lè jẹ́ kẹ́kọ̀ọ́ possible tí àwọn bá tutù jù ẹ̀dìyẹ máa ń yé sínú ẹ̀ ni tí mo bá tutù fẹ́lẹ̀ máa sọ mí dẹnu kò ní ẹni sọ mí dẹnu torí kí n kéré ju báyìí lọ ó bá mi ní inú ilé yìí ìyá ilé ẹ̀ ni mo jẹ́ respect tó bá lè fún àwọn ìyá ẹ̀ nínú ilé tó bá lè fún àwọn ẹ̀gbọ́n ẹ̀ nínú ilé ló máa fún mi ó wá bá mi bíbà ẹ̀ ni ó wá bá mi fẹ́ ọkọ mi ni kò dẹ̀ wá débi kó dẹ̀ wọ́n lé mi lórí kò possible. ẹ wo ẹ̀yin méjèèjì nǹkan tí mo fẹ́ kó yìí ni ìgbín ìjà ọjọ́ làwọn ìjà òjò rárá orúkọ burúkú ló máa ń sọ ni ṣé ẹ̀yin ò rí ìyálé ti ìyàwó mi tí wọn wọn aṣọ kan tẹ máa rò pé ọmọ ìyá kan náà ni wọn ni ẹ sì jẹ́ àpẹẹrẹ rere fáwọn ìyàwó lè mìíràn ẹ ẹ ìjọ tó yọ ọdún mú bẹ yín léyìí ẹ fún lọ́kàn balẹ̀ ẹ má jẹ ojú kékeré ẹ fún lọ́kàn balẹ̀ ó lọ lè bẹ yín náà lọ́kàn balẹ̀ ẹ jọ ah! á. wọ́n lọ́kàn balẹ̀ lọ́lọ́ bí ẹlẹ́ yóò wáyé. 让你来去体验的是。ìbínú àyà ṣe tó wá fẹ́ ìfọ̀kànbalẹ̀ tó lè fẹ́ kí lóye gbogbo ìwọlé tó fẹ́ ní àlàáfíà tó lè torí ìdílé solution for life yìí òun náà ló fẹ́ kó lè rìn lọ́wọ́ honestly ṣé tó bá lè wọn àmọ́ ní fọkànbalẹ̀ yóò yóò ẹ̀ lọ èmi àti tábàlẹ̀ jọ wà ní sí i. kókó kókó kókó rẹ lọ jàre jẹ́ kí kí get me from here. bọ́ọ̀sì dáa ṣe bọ́ọ̀sì fọkànbalẹ̀ lọ́ọ̀nù ọ̀tọ̀ fún ọ. mo lè yà ní ẹ ṣé bá yẹ́pọ̀ náà ní kòmí sí báyọ̀ àwọn abúṣì ìkó ìlú. ẹ̀gbọ́n mi mo láìkì mi bọ ẹ jẹ́ yọkùn tó yẹ pé mo láìkì kò sí kọ́bí tó lè jẹ́ kí láìkì lè pé torí pé èmi àti àjọra wa ah, àríbákan náà á ní olórí burúkú ni ẹni ṣé wọ́n gbé ẹṣẹ́ pè ní èmi àti ẹjọ́ra ṣé mo kúrú ni mo bẹ̀rẹ̀ ni ṣé mo kúrú ni àbí mo jẹ́ pẹ̀lẹ́ wèrè tó wà ní tó wà lójú ẹ̀ ìwọ tó yẹ pé mo lè fi ẹ́ ṣe pé fẹ́nibọ̀dì pé gbígbé sí ayé wọn ti máa rí òun ló ṣe rí òun ló sọ pé ó jẹ́ bí àbọ̀ lórí burúkú ní ẹ̀yìn. Ah, ẹ má bínú jọ mímọ kó mímọ kó má bínú ẹ ó jábọ́ lẹ́nu mi mistake. àti ó jẹ́ mistake náà. ẹ wò ó fi apá yìí sọ̀rọ̀ mò ń gbọ́ ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wà ẹ fáyìn gan-an ẹ dáa ṣé lọ́jọ́ iwájú yìí ó dáa ṣé wàá rí ọjọ́ ọ̀la yìí náà ìyẹn náà tún dáa ẹ fáyìn ẹ ń mú mi lọ́mọbìnrin ṣé wàá rí ẹ ṣé orí ìyàlẹ́ yìí ẹ kò tiẹ̀ dára wọn jà fún kankan wọn jẹ níyàlẹ́ ẹ̀yin ló yẹ kẹ́ jẹ́ ìyàlẹ́ nù lé ẹ ti yẹ ní àwọn tí kò yẹ fún yẹn pé ẹ má bá wọn jà ẹ má bá wọn jà ẹ má wọn wọn ráyè ẹ má wọn tó ẹ̀yin lọ́kọ yín ẹ̀yin lọ́kọ yín láì ó ṣe gbọ́dọ̀ mo dúpẹ́ sórí ẹ bá màá ní wọn lọ sọ̀rọ̀ màmá tiẹ̀ dùn ṣùgbọ́n pé láti bàtà àtijọ́ wà nulẹ̀ yìí mi ò mọ̀ wípé o ti ẹ̀yìn sọ̀rọ̀ làákàyè báyìí rárá rárá rárá rárá ṣé pé ọ̀rọ̀ làákàyè báyìí ó lè jáde látẹnu wọ́n sọ pé ọ̀dọ̀ sí skul ọ̀ṣẹ́ báyìí já ẹ̀yin náà lọ́wọ́ ìlọ́ka fún rẹ̀ èmi ló bí ẹ ti ga létí mi ẹ̀rọ ẹ̀rọ ẹ̀fẹ́ lọ́kọ́ ṣe babaláwo ẹ gbà mí dúró ṣebí ìwọ ló bá mi sọ̀rọ̀ sísìn ẹ ọ̀rọ̀ tó ń bá mi sọ lọ tó ní pé mo fáìn ọkọ mi fẹ́ràn mi nǹkan kan mo ní ọ̀rọ̀ tó sọ yẹn pé ọ̀rọ̀ onílàákàyè ọ̀rọ̀ ọ̀rọ̀ onílàákàyè tó sọ ṣebí wo ló sọ. ẹ mo ti ronú sí dada mo ti ṣe bí àṣà dada kí tó wá báyìí. Ah! ó ṣe mo ti gbọ́ máa lọ máa lọ sẹ́yìn máa máa máa lọ kí máa jù lọ bẹ́ẹ̀ mo sì wà kí máa jọ lọ mi ò mo ti mo ti mo mọ mi mo mọ jọ mo ti irú àgbákùn ni bàbá mi lè àbí wọ́n dáńlóòdù ọ̀rọ̀ yẹn fún mi bó dẹ̀ ṣe dáńlóòdù ẹ̀tọ́ sí bàbá yìí lẹ́tọ̀ ẹ̀ẹ́dẹ́ fi ẹ̀ kí ló wẹ̀rẹ̀ àbàmì wẹ̀rẹ̀ wo là ń bá gbẹnu lẹ́yìn ẹ̀gbọ́n. ẹ wò ó ká wọ́n fi lè ọ̀rẹ́ mi olówó. <laughs> ẹ̀yin ò tiẹ̀ mọ̀ pé ìta lè kò sówó lóde. Eh, ìyá mi ò kẹ́ẹ̀dùwà náà láti gbé kò sówó kọ́lọ́ ń ṣàrò wa. àmọ́ ìkan yàtọ̀ sí kan o. láyé ṣe rí mi. ìyálòdì ẹ̀yìn ìgbẹ̀tì ọmọ ẹgbẹ́ ní lẹ́kọ̀ọ́ olówó òbí kan tálíkà ní dùnmí kélédùmarè jọ kó má jẹ́ kí tiwa lè ju ti ẹgbẹ́ lọ. àmì o àmì. pẹ̀lẹ́ ìyá mi ó ga ọ̀rẹ́ mi ò dán o ẹ ga jù bàbá yìí ń tíra yìí o àwọn náà ń kọ́ àtọmọ. àlàáfíà àlàáfíà ó ṣe ọkọ tiẹ̀ náà ń kọ́ àtìyàwó ẹ̀. ọkọ mi wà lálàáfíà ìyàwó mi ló ló fi dà lálẹ́ gàràgà lórí burúkú mà nìyẹn ẹni ẹjọ́ ọ̀la àjà ni àwọn èmi náà ò gbà fún o èmi kẹ̀ mi ò gbà fún torí ìyàwó lòṣì lọ́lọ́run ṣe dáwọ̀ àyálé ìwé rẹ̀ bó ṣe ń gbé fún mi báyìí mo dá padà fún ìjọba wọn lórí burúkú kan wá sọ nílò ni. kò tiẹ̀ possible kò possible o ò lè sọ pé kó wá jẹ kó wá mú ẹ lọ́wọ́ dání mẹ́. wọn ò bí wọn ò bí da òun gánmọ̀ pé mi ò gbádùn bóyá gbé fún mi báyìí mi tiẹ̀ jẹ́ òtútù rárá. ọ̀rẹ́ mi ṣùwárí gbogbo ọ̀nà tó bá mọ̀ pátá ló gbọ́dọ̀ gbà mo gbọ́dọ̀ jẹ́ kí ìfẹ́ kó wà ní ọkàn àyà ọkọ ẹ. kí ni mo wá kó fẹ́ ṣe ju gbogbo eléyìí tí mò ń ṣe lọ mi náà ń try. wá fún rẹ packaging ni. packaging. yes bíi ti báwo. sórí gbogbo olókùn bó òkè àtẹ̀máfọ́tọ́ lòun fún ẹ yìí wàá wá kó àwa dàbí wọ́n ò kàn. yes ṣùwárí ìdí kékeré tọ́lọ́run tún fún ẹ yẹn wàá wá pákéèjì ẹ wàá rọra ráàpẹ̀ bíi wedding gift. ọ̀rẹ́ mi kò tán síbẹ̀ o màá wá mú ẹ jáde. gbogbo ètò ìsọ látàárọ̀ ni mo gbà o èmi ò ṣoògùn o. kì í ṣoògùn o kì í ṣoògùn àtọ́ àjò ni o àjò ni yes máa mú ẹ dọ́dọ̀ bàbá kan ó máa fún ẹ ní nǹkan tó máa sè sóúnjẹ fọ́kọ ẹ kọ́kọ ẹ má jẹ́ lè wo ẹ o tó bá ti jẹ́ báyìí ìwọ ló máa jẹ́ nọmba one lórí àyà ẹ̀ for the rest of his life àmọ́ ẹ̀ẹ̀kan lọ́dún ni o ẹ̀ẹ̀kan lọ́dún ni ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́. ẹ̀ẹ̀kan lọ́dún. bẹ́ẹ̀ ni. àmọ́ dúró náà ọ̀rẹ́ mi àìbá àmọ́ kó lọ́ọ́ má jẹ́ kára burú o tí bá wà tí ò bá jẹ́. ẹ kò ní jẹ́ kí ni wá sí kò ní jẹ́ mi ì lè kí kó máa ṣẹlẹ̀. ọjẹ ọjẹ. ọ̀rẹ́ mi. mo jù wo mo jù bẹ́ẹ̀ ni. ọṣẹ ọṣẹ ọṣẹ ọṣẹ ọṣẹ ọgbọ́n mi gbọ́n mi kálukú dá sí kò sẹ́ni tó kò ṣe dá jẹ́ ẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni á jù ọ̀gá mi kì í ṣògùn. ọ̀gá mi kò sí dáhùn ó kù kì í tán. omi òkun. omi òkun kọ omi ọ̀sán ni. àwọn olùlómi òkun ní sùn gbogbo tí ó kù báyìí wọ́n ti di gbogbo bẹ̀ pa. àlejò àti ọ̀tá afẹ́jọsọ ó sì kù ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ ọ̀sọ́ ó kù kìí ṣe pé báwo ṣe ń gbàlẹ̀ káàkiri kò tẹ́ lọ́rùn mo fẹ́ gbọ́ ọ̀sọ̀ kíni àti ọjọ́ máa sọ̀rọ̀ ọgbọ́n ni mo fẹ́ sọ ọgbọ́n ọgbọ́n. wá ìtàn ẹ̀fẹ̀ jà. ìjàmbó ah, kò sígbà táà ń jẹ́ àwọn tẹ̀tẹ̀lẹ̀ spartakọ́sì ní ọkàn jẹ́ kìí ṣe ordinary bat spartakọ́sì kìí ṣe fọ́ lẹ́nu gidi lọ́la lẹ́bàá ní fọ́fà. ọ̀gá ló sọ bẹ́ẹ̀ fún ẹ. ọ̀gá ìwò alẹ́ mi gangan ni mo bọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ sì tí mo fẹ́ bọ́ ọ sọ. ọ̀rọ̀ mo fẹ́ bọ́ ọ sọ kó o kò dé ta. o fẹ́ bá mi sọ̀rọ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ́ mo fẹ́ kọ́ tẹ́ sọ̀rọ̀. kí ló kù. ọbẹ̀ kí ni àṣekájọ máa wà báyìí láti máa wà báyìí ní pẹ̀kẹ́ ní pẹ̀kẹ́. ká máa jà. dàkọ́ ká wà báyìí láti ṣe ara nìkan mo gbogbo tó ń dààmú kí tó gbálẹ̀ lọ. ọba mẹ́rin mọ́ ẹni fọ́ ẹnu nǹkan sí ọ. èmi àti èmi àti ẹ níbo ni ká ti bẹ̀rẹ̀ rẹ̀. a kò ní sàdé bẹ̀rẹ̀ ìtọ́jú náà dáwọ̀ ẹ̀ náà àbẹ̀rẹ̀ náà nù a bàbá mi họ́ lórí pẹ̀kì pẹ̀kì lórí gbàdí gbàdí kó tó wá di lórí wà mọ́ wà. ẹ bá tó lè ní ẹ̀kọ́ ní gbogbo lọ́sọ̀rọ̀ ló bá gbogbo àwọn náà tí ẹ ṣe bí wọ́n ṣe bí èèyàn ṣé irú yìí ẹyọ yìí fi sí mi ẹwọ ayé ẹwọ èmi èmi tó fẹ́ ọmọ ọmọ tó ń sọ nígbò ẹyọ ọmọ kọ̀ọ̀kan ó gbé ọ̀nà ọkọ̀ lẹ́tà sí mi mímú sọ wọn pé mi wá jẹ́ irú yìí mà ẹjọ kókó ṣì lójú lọ. ọ̀rẹ́ kan láti ìwọ ẹgbẹ́gbọ́n ń dùn lọ́mọ gbà lọ́mọ sí wàá òòlù dáadé òòlù dáadá kẹ̀kẹ́ tó ní àjọ gùn yẹn bẹ́ẹ̀ alágùnjà lè mí bẹ́ẹ̀ ní gùn ọ̀kan ilé ẹ̀rọ bíi ti àwọn ẹgbẹ́ àkórí ọ̀run. sórí rẹ funfun báyìí àbọ̀ òdìrà wà tọ̀run. báwo ni òkú òdìrà wà tọ̀run ó ti rí báyìí ó ti rí bí igun màdẹ́sì ní mo dá lọ́rùn àtọ̀rọ̀ èdè bí báwo bá bá tí ọ rákẹ́tì báwo. ó rí ẹ̀ ó rí. ìlànà ìṣọ̀kan yọ̀ ọ́ èdò lórí ẹ̀kọ́ ni gómìnà máa tún ṣe èmi mo èmi mo lórí ọkọ mi òun ní máa tún ṣe orí ọgbẹ́ mi ò bá tọrọ fún wa mi ò bá tọrọ fún wa lé mo máa ń fẹ́ jọ mi sùn wá. My love. Ah, ah. Darling. Yes, darling. Oh, fine. fine, thank you. Oh, right. yeah. Ah, I wish I sweat. Mm. Hey, eh, sweetie, báwo ni? Sára fẹ́ àná. Ọkọ mi, my ah. sweet. Àyè bá tó sùn, àwọn àyèrè nìkan. Ẹ bébì mi mo ń bá wọn sọ̀rọ̀ sí dáadáa rẹ̀ láti rẹ̀ ọkọ mi olówó orí mi. alẹ́ àwọn ọmọ àlè. ọmọ iná òun iná òun sí nǹkan tí mò ń sọ ni wípé ẹ ṣàlẹ́ tó ṣẹ̀ṣẹ̀ dé láti fi ṣẹ́ ni àmọ́ sọ pé ti wá ní so busy day ẹ jẹ́ kó lọ sínú ilé ẹ jẹ́ kó lọ bọ́ṣọ yìí kó wẹ̀ kó dẹ̀ wá jẹ wa láǹbàrí kàkà sí fún ẹ fún ní sùúrù ẹ fi lọ́kàn balẹ̀ jẹ́ kó tu ẹ̀ jọ́ nítorí ọlọ́run ọkọ mi olóko oríṣi o tó fẹ́ mi oríṣi lọ́kàn ní kókó àtúnú lágbo tó sọ ọmọ orí mi kọ́kọ́ jẹun àmàlà iná ń gbóná fẹ́ẹ́fẹ́ ló máa fi lọ sókè ìsìn àti òkèlè kókó jókòó kó jẹun yẹ ló bá ti wá jẹun tán mo ti kọ́ ìsìn sí yàrá yàrá ẹ̀ ti tutù ìbàjẹ́ káwọn àwẹ̀ tó báyìí ṣáàmù tàbí. wo ibi tí mo ń bẹ ẹsẹ̀ ìjà yìí fẹ́ mi àgbẹ̀ sórí tí mo ń bẹ ẹsẹ̀ mi ìgbé sórí ọlọ́run mi máa ti ẹgbẹ́ o sórí tí èèyàn bá ti wà tọ́lọ́ bá ti blẹ́sì mi ní ọ̀nà kan àbí ìkejì kó máa rí bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú fún mi ọlọ́run ràn mí lọ́wọ́ sórí mo ti tẹ kan sílẹ̀ fún mi tí o bá tó ata ìlà o fún lọ mọ́ o tún jẹ ọ̀kan mi wò. wo ọjọ́ ìdílé yìí oúnjẹ ìjẹkújẹ kan tó lẹ́kọ̀ọ́ jẹ́ ńlọ gidi abẹ́rẹ́ sí ẹ̀rín ẹ̀ láyà. àwọn oúnjẹ oṣù àwọn ọbẹ̀ ẹ̀kọ́ rí. ọbẹ̀ ìjẹkújẹ tó fi ń jẹ tó fi ń jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di báwọn wèrè kan dé nìyẹn kó tó di báwọn wèrè àtàwọn ó ti sún ni ìdílé sún bẹ́ẹ̀ ẹ̀yìn ọmọdé wèrè ìdílé sún bẹ́ẹ̀. ọmọdé kó dùn lẹ́nu ẹ̀mí láti lọ kó dùn lẹ́nu ẹ̀mí. ó dùn lẹ́nu ẹ̀mí ó dùn lẹ́nu ẹ̀mí ó dùn lẹ́nu ẹ̀mí ṣé ti ṣe bí ṣe ṣe ti bẹ̀rẹ̀ ṣe ọ̀gá mi kọ̀ọ̀ká ṣe ẹgbẹ́ mi èjò lágùn ṣe ẹgbẹ́ mi làgùn ẹ̀fẹ̀ pa mi ọlọ́run ní fún yín ṣe ọlọ́run ní fún yín ṣe wáyà ìgòtò yìí pé ebi pa mí lẹ́yìn máa jẹ méjèèjì ẹbí ilé àpọ̀lọ́gbọ̀n ó jẹ́ kí kọ́kọ́ wẹ̀ mí o ó jẹ́ kí kọ́kọ́ jẹ́ kí kò kàn ikú máa pàpọ̀ jẹ́ nínú pẹ̀lú ọ̀nà ṣe máa jọ́jọ́ alálùbáríkà tó máa jẹ́ tó ṣì nínú. bàbá àwọn ìgbàgbọ́ lórí ìbò ìṣòro ńlá bẹ́ẹ̀ pé lórí ìka ìjọba lọ ẹ̀rọ kí ló ń fatara kí ló mọ̀ fàájà. wọ́n á fatara nù túrẹ́mì àti ẹ̀ fatara nù lánàá. torí òun ṣépè tó lóko tó rò kó ń ṣàdúrà ọlọ́mọ nígbà tó ṣèṣe lọ́wọ́ mi ọkọ̀ balẹ̀ ní sími lélẹ̀. No, what do you do? You will be very tired now. What do you want to say? You don't want to say you don't want to say you don't want to say you don't want to say you don't want to say you don't want to say mo láti bẹ̀rẹ̀ máa ń pọ̀ nílẹ̀ nílẹ̀ ọgbọ́n àmì òfin nílẹ̀ báyìí báyìí mo yẹ kó máa ti báyìí ní jáde alágbòsí oṣù bẹ́ẹ̀ fi ẹ̀ka máa ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ní òwe. lọ́nà ọ̀hún ju ilẹ̀ méjì ẹ̀sọ́ yẹn ẹ̀sọ́ ayé di nǹkan mìíràn lọ́wọ́ ìyá ìwà tẹ̀lé má fi kọ̀ọ̀kan yìí má fi nìyí má fi nìyí rárá ìbílẹ̀ àìwọ̀n ni mo ní méjèèjì sọ kò má má fi kọ̀ọ̀kan ẹ̀ láìsí mi ẹ̀yìn méjì tó wọ̀ mọ́tò kò ń fi sí i. mi ìbàdàn kan ló wá sí ẹjọ́. odò onígè ó fẹ́ kúkú ẹ̀ẹ́dì wò ọ̀nà kéèdì lábẹ́ ọkọ̀ ní ọ̀nà kéèdì lábẹ́ ọwí ọwí wọ ọ̀nà kọ́jọ́ ọ̀nà kọ́jọ́ jẹ́ ẹ̀dí ọwí wò kí ọ̀nà tèmi ọ̀nà gidi òun ló máa wọ́n ọ̀nà tì wọ́n wọn ò padà ọ̀nà wọ́n ti tẹ̀lé mi ó lórí tẹ̀lé mi lòún máa jẹ́ ṣé wọ́n ṣe pè fún yín ni ọjọ́ pé báwọn ti ta ẹni bí ẹ ṣe gbótó iná ẹ sì mọ̀ lẹ́nu oṣù àti ládàradà. ìwọ òfin làjà wẹ́ẹ́ tí. bí ẹ ṣe gbótó iná tíkìní ti fẹ́ jábọ́ tó láyà yìí kí ẹ ṣe gbótó iná yóò tó ti yẹ kẹ́ tíkìní ilẹ̀ bá bo iná láti jọ yìí. jẹjẹjẹjẹjẹjẹ wọ́n padà fi ẹlẹ kò tí tó kò bá bo. wọ́n padà fi ẹlẹ bá bo rẹ̀ wọ́n jáwé tì. kí ló kò sùn yìí mi. wọ́n padà jáwé tì ó mọ̀ yà tí wọ́n sì mú ọ láyé. bẹ́ẹ̀ wà láì rọ lọ́pàá bẹ́ẹ̀ mo sọ fún ọ bàbá ńlá rọ lọ́pàá òwúrọ̀ tó tọ́ láyé yìí olówó sunkún. ẹ̀yin ń sunkún lóòótọ́ kì í ṣe pé olùrò sunkún ẹkún àsọnù ni ó ń sun ni. àwọn ọmọ gbígbà àti ẹnjẹ ọkọ bá fẹ́ pa yín a ní ṣùgbọ́n wọn gbígbó ẹkún àsọnù ni. bó gan sọ̀rọ̀ ó kò ó ní rí <laughs> pẹ́. ọkàn tí a ń da gbogbo ẹ o bèrè pé kí ló wá pàdé ọ̀rọ̀ tí wọ́n sọ ká. ọ̀gá diago làbárẹ̀ kí ni díẹ̀ tó sọ gbọ́dọ̀ sọ yìí. ọ̀gá àti àwọn olùfẹ́ bírí tẹ́ pé yà kí lọ́ọ̀gá wọlé ká sí mi alákọ̀ọ́kọ́ ògbóúnjẹ wa ọ̀gá gbọ́dọ̀ jẹun ẹlẹ́ẹ̀kejì náà gbọ́dọ̀ dandan ẹ gbọ́dọ̀ jẹun gbọ́dọ̀ ṣe yíwọ́n lọ́gà lọ́nà wọn mọ tí wọ́n sì. àwọn jẹ náà ni àwọn gbọ́dọ̀ ṣe déédéé wọ́n jẹ ni àwọn lóun gan ya ti déédéé ọ̀rọ̀ ya ti déédéé ah! bẹ́ẹ̀ ni àwọn ọmọ tó tó faná wọlé wọ́n jẹ́ mi o déédéé lọ́lọ́ ni a ṣe. fẹlẹ déédéé orí burúkú kọ̀ máa sọ láti jẹ́ tí mo ti mọ̀ tí mo fi máa fi mi lélẹ̀ déédéé déédéé ta ló lè ṣe déédéé ní ayé sọ fún mi wọ́n fúnra rẹ láti jò ti da yóò ṣe déédéé rí. ọ̀rọ̀ owó lọ́sọ lẹ́nu yọ àlùkùránì ni àlùkùránì yẹn ṣe déédéé àmì èmi lọ dúró déédéé bọ́ọ̀gá ọ̀bá lè ṣe déédéé nígbà kan kí wọ́n ṣe dáadáa ah, o sì ní ìjọba lè ṣe déédéé tó ṣe dáadáa wọ́n á sọ fún mi kí ìyàtọ̀ déédéé àti dáadáa. ẹyin lọ́dọ̀ lọ́gọ́gùn gbọ́gbọ́ sọ fún ọ dákun pa gbogbo ọ̀ràn dandan tó ń ṣe ìtìjárí ẹ wo bá tí a bá a sọ gbogbo ọ̀rọ̀ ṣé bí àwọn ìyàwó méjì gbèsè lọ gbèsè ayé wọn yìí gbèsè ayé rádà ajá ti jásí nílé yìí ọ̀dà nígbà táwọn méjèèjì wá kólé bí ẹrú bọ̀ kí náà bá dùn ṣé wọn ò ronú pé àwọn ọkùnrin àwọn oṣù kankan wọn sàkùn pẹ̀lú wọn jẹ náà níbi ẹlẹbọtọ ṣé àwọn ìmọ̀ràn olóró pa. fẹlẹfẹlẹ nítorí hmm? kì í sàwọn ìyàwó mi ò ní làkà ọ̀gá ọ̀gá. wọn ti sùn lórí dandan ló pọ́ lọ́wọ́ òkú. bẹ́ẹ̀ tọ́pọ̀lọ́ ògá bá pé yóò kọ́ méjèèjì lọ́ọ́ dá wọn tàbí omi ìsanwó wọ́n mọ̀ sáyé wọn lọ láwọn nìkan nílé dòdò ń dá wà wọ́n dá wà wọ́n mọ̀ sí wọn lọ. wọ́n dá àwọn kíni ta. bẹ́ẹ̀ ni àwọn tó bàjẹ́ bàjẹ́. àkọ́kọ́ dàtọ̀. ṣé bá dàtọ̀ àwọn ẹkùn wọn fà ń ya. nǹkan tí wọ́n bá jẹun nígbà nígbà mo ti jẹun náà wọ́n tó gbóni sí mi. wọ́n kàn sọ ọ̀gá di pẹlẹbẹ bíi tọ̀dọ̀ rẹ yìí. ìyẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ń ṣàìsàn ni ọ̀dà àdúrà oríṣiríṣi. kí ni wọ́n rò pé a lè fọ́gà gẹ́gẹ́ bí àmọ̀ràn tí wọ́n lè ṣe lórí àwọn ìyàwó wọn tí ilé ayé wọn fi lè kúrò ilé ayé wọn fi lè rọpò àmọ́ owó ní ga. dáadáa ń bẹ́ mẹ́mẹ́. kò ṣe pé dìlí jẹ. ẹ̀rọ èdò ń bá mi dìlí jẹ. ìbéèrè tó ìbí náà wọn náà lọ bìí lọ kó fún ọ lẹ́sìn. ló bàbá ta ẹ̀ bẹ́ẹ̀ mo sọ. kò kú ọ̀rọ̀. so olókùnrin ayé tẹ́lẹ̀ ni 아우 ewédú tó ti pọ́pọ́. Ẹ̀rọ náà ṣe tiẹ̀. Àròsọ ni. That's very good. Wọ́n fi kóso wa. Fi ilẹ̀ jẹ́ ó fàwọ́ só gbígbá sí ìgbẹ́ wa wọ́n ló máa ṣèjà tó lè ṣe níyàwó mi ni máa jẹ́. ṣé mi wá ṣíyàwó ẹ̀. all things are passed away everything nǹkan mi àwa la wà lójú ọgbọ́n ẹ fi wá sílẹ̀ dẹ́kun. tọ́lá ń fún ẹ pàkéjì púpọ̀ jù sáré. ẹyin ọgbọ́n ọ̀nà gbẹ̀rù dákẹ́. nǹkan tẹ̀mí ti ń dà láti sọ ní ọkọ wa sórí oúnjẹ tó bá kọ́kọ́ délé alágbàríkà ń bọ̀ ọkàn á balẹ̀ inú á dùn sórí tó bá wá délé ìtàn tá a bá wá rí ní ètò òṣìfẹ́ jẹ owó lè bọ́ síbẹ̀ kó jẹ́ pọ́ kọ́kọ́ fi eléyìí tẹ́lẹ̀ kùn wọn. èmi ló máa kọ́kọ́ jẹ ṣá torí èlò tí ń jẹ káwọn wòlé kọ́ tó dé tèmi ló máa kọ́kọ́ jẹ. wàhálà tó tún fẹ́ gbélé sí ni pé èwo ni máa kọ́kọ́ jẹ kí ló dé kí ni problem yìí gan. ah mo ní máa jẹ méjèèjì. ó dà bí kò jẹ. èyí ti ẹ̀sùn wọn lẹ́nu. ẹ̀sùn méjèèjì máa jẹ. ẹ̀kọ́ yìí. ẹ̀kọ́ yìí ló ṣe. ọ̀jẹ̀ ah gbẹ̀dọ̀. bó ṣe jẹ́ ọ̀ dádì ó sú mi ó sú mi pátápátá ni pé mo níyàwó méjìlá ẹ̀mí mi fẹ́ pin lé lórí yẹn mo lówó mo ò ní fọkànbalẹ̀ tó jágọ̀ ọ̀rọ̀ kò sí ẹdùn ṣé ẹ̀ṣẹ̀ ni pé mo fẹ́ yàwó méjì ni. kì í ṣẹ̀ṣẹ̀ sọ́ọ̀rí bọ̀ ṣe mo ló fà á kìsìnà ló kẹfẹ ẹwọn méjì kódà bẹ́ẹ̀ máa fẹ́ mẹwàá á yìí wà wí kìsìnà bẹ́ẹ̀ bá ti lówó mẹ ńlọlọrun wí kìsìnà yẹn mọ fẹ ló yọ àmọ́ àgbà yà á gbà ní kí a má fẹ́ yẹ iye kò ní ta ọ̀tá. a kó ní tàbí ọmọ ọjọ́ làwọn lè ọkọ mi síta pátápátá ni. fúnra fẹ́ gbọ́dọ̀ wọ̀rọ̀ wọlé kú yìí yé ìjọba yìí lè ní ilé dá wọlé dá. dáàdì lọ́nà òun. ṣé torí pé mo jẹ́ kó máa gbé pọ̀. Ah, <laughs> ọdí ìyẹn méjèèjì ọ̀fẹ́ wọn bọ́ ọba rí kọjọ kọkù kọyàn áwò ní ọ̀nà méjèèjì ẹ́ ta lọ tó nínú wọn tálí etí ẹ lọ nínú wọn ìyá àkọ́kọ́ lọ ti èyí ọkọ́kọ́ fẹ́ pé mi yan orí bẹ́ẹ̀ yé mi ó kà gàgàgà lọ́pọ̀ lẹ́bi ẹran àjọra kèwúlò kejì kejì ọtí rẹ̀ mú kejì kún gbàtà àwọn tí wọ́n lè dá ọtí rẹ̀ mú tẹ̀yìn á bí yìí bá ìbàjẹ́ àdébá yìí á máa ti kí tó jáde ni èyí rẹ̀ ti bóde á ṣẹ̀ṣẹ̀ máa ti ṣòwò kó tó bóde ẹ máa ń kó kiri. ẹ dáàkì yẹn ò kì í yẹn ṣe iṣu náà wọn nǹkan tó ń wù mí nìyẹn tẹ́sítì tèmi nìyẹn mo láàkì nǹkan tó bá tóbi tó bá ṣe ẹ̀yìn wọn and kò ń jẹ́ tuntun náà àìmọye àwọn èèyàn tó láìkì rẹ̀ mo mo fi jọ alábí ni náà. alábí wo. alábí pásítọ̀ tó ń kọrin. alábí yìí ń kọrin. sẹ́mi mm. ìlú náà ń

lọ́wọ́ fẹ́ bọ́ọ̀ bá fa kókè ìyẹn lọ́ba rí ọ̀hún apá àwọn tì. ọlọ́run tó bá yẹ pé kò ṣe pé dáàbì mi lè jẹ́ tẹ sọ̀rọ̀ ẹ̀ fún mi nígbà mo kọ́ sọ kí n fẹ́ yàwó kẹta ah, dádì ẹ̀yin náà wò ẹ jẹ́ ká analyze ẹ wò dáadáa nígbà tí mo fẹ́ alákọ̀ọ́kọ́ ó tó pọ̀ gan-an kò tún bímọ ẹ wá ní kí n fẹ́ kejì pé tó bá rí kejì o táàrẹ̀ máa balẹ̀ ìkejì á dẹ̀ bímọ orí ọmọ àpọ̀mọ wáyé mo fẹ́ kejì wàhálà ni mo tún fẹ́ times two òun náà tún bímọ àwọn méjì wá bí wàhálà ẹ tí wàá ní kí n try ìkẹta i'm gonna die. sọ̀rọ̀ <laughs> yẹn ìwà ti fẹ́ àwọn méjì wọ́n bá ti pọ̀ tó ilẹ̀ ní èyí ti máa mọ̀ tó bí àwọn ẹ̀bá ti bẹ́ẹ̀ tàbí kìsẹ́ni yẹn fẹ́ kọ́kú nu wọn yẹn máa ṣàdúrà pọ̀ ní wíwá ọlọ́mọdé ọkọ̀ wa kú torí èyí kìsẹ́ni yóò fẹ́ sunkún. bọ́ọ̀ bá ti wá fẹ́ kẹta bí ẹ̀bá ti tóbi yóò jẹ́ kékeré yóò jẹ́ kékeré ọkàn yóò balẹ̀. dádì mi ò lè fẹ́ kẹta mi ò lè fẹ́ kẹta ní tipa tí bá ṣe máa fẹ́ kẹta èmi ò mi ò lè fẹ́ tí kinní ẹ̀ kéré bíi ọ̀sán wẹ́wẹ́ náà ìyẹn àwọn àdìmú àwọn àdìmú kókó lóbi ti Táíwò Adébáyọ̀ àbídéwù yẹn náà òun òun ìfẹ́rù àwọn kan bẹ́yẹn mo láìkẹ́ ìkó ọmọ sí o ọmọ yẹn máa yé díẹ̀ ìṣọ lẹ́nu sọ yẹn yóò kéré mu ah, ní ẹsẹ̀ kéré mu ọlọ́run ti fa ilé kí mọ̀ mọ̀ ọ́ sọ ìkó ìyẹn gbóhùn ìyẹn ìyẹn bá yé ọtí nìyí yéèsì nìyí ó ní ìyí rí dọtí ìyí rí dọtí tó ọdọ wo ni mo ní ìjókòó. ẹgbẹ́ láyé òkú làlẹ́ aṣẹ́wó ní àgbẹ̀ ojúlóge tí ọkọ mi bá dé sọ fún ọ pé mo fẹ́ lọ wo àwọn ọlọ́mọ mi fún mi. ẹ bọ́ọ̀lù kí ló dé ṣé kẹ̀kẹ́ lórí àwọn ènìyàn kí ni ìtumọ̀ gbọ́ yẹn? tọkọ mi bá dé ìkómọ ọlọ́mọ ní Ṣàngó ọmọ Ṣàngó. mo lọ tọmọ yẹn sí tọmọ ìdìbò. Ah! mo ti ṣe mistake wàláhì àti ṣe mistake mo ní ọmọ ìkó ọmọ ijó ijó ìkómọ ní Ṣàngó ìkí omi ìyí ọ ikọ́ ọmọ ọmọ wèrè. sọ́dọ̀ jọ sọ lórí mo sọ olórí náà ọ̀gbọ̀n gbọ́mọ yẹn ṣé pẹ̀ sí ọlọ́wọ́ ìjọ gbọ́mọ lọ nìyẹn. kòtò rẹ̀ gegele o ọmọ aráyé lé o ó ti di ìwà wọn ó ti di ṣe wọn ó dẹ̀ ti mọ́ wọn lára ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ má ṣe gbọ́kànlé wọn o wọn ò dá láàárọ̀ yìí iná tún mú ẹ lé kò lè má tún wèé ní àti láàárọ̀ yìí kí ṣe é kí ló lárí yọnu o má tún wà lóògùn òun lè yìí rẹ ẹ abẹ́rẹ́ yìí kò báyìí gẹ́gẹ́ bí mo dé mo dẹ̀bọ̀ mi wọn ò lè sọ̀rọ̀ àtọ́ tí bá lọ́wọ́ sáré nípa ẹ̀ṣẹ̀ lọ́wọ́ lẹ́sìn ẹ àwọn yìí náà tún ní òun lọ jíjọ lọ promotion ilé ń gbóná sí trọ́bù wàhálà dé o. ẹ mọ̀jọ sùn ọ̀ mọ̀jọ rí ọ̀ mọ̀jọ rí rẹ̀ ṣé táyà yóò ti dùn báyìí. Ọ̀dà fún wa tàtà lẹ́jọ́. Olóróró. Ìyá wa. Ká gbé mi jáde, wọ́n bá ti wá sí eré oṣooṣù bó ṣe ń ṣe kó wà kó wà irú ìtò wà lọ́jọ́ yìí wà á rí tó máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ yẹn. ìyá wa ẹ̀fọ́ kan balẹ̀ kò ní sí ìyọnu jẹ́ rí ètò ṣẹlẹ̀ dòdò bọ́ọ̀lù ọ̀gbìn kan kò sí kú lójú yín o ẹ ní sálẹ̀ ìlẹ́gbẹ̀ẹ́. anyway nǹkan tẹ̀mí ṣáà sọ fún ẹ ni pé kò yá ẹ ní brain yá ẹ ní brain. ẹ fọkàn balẹ̀ ẹ pẹ̀ láyé ju mọ́dà yín lọ. olóòró tó bá ṣílẹ̀kùn yẹn tó bá ṣílẹ̀kùn yẹn o ṣílẹ̀ ikú lọ́wọ́ o ṣílẹ̀ àrùn lọ́wọ́ alẹ́ ìbà àpapọ̀ orí burúkú oṣù rádaràda tí mo ní padà sílé náà máa ṣe mo lè ṣílé lọ́wọ́. kí ló tí kí ni ṣe kí ni jẹ́mi lóhùn kí ló tí kí ni ṣe kí ni tọ́lá wítọ́sùn olóòlù ẹnu òṣì tó máa gbé tó ní ìpalẹ́ mọ́ ó là á lẹ̀ ọlọ́run wọ́n bá ti bí ẹrẹ tó bá mọ̀ pé wọ́n bí ẹ dáadáa ìbọn gba kọ́kọ́rọ́ yẹn kò gbé mọ́tò lórí ibi kò ń jáde ọlọ́run kí ni mo sọ fẹ́ kó máa ẹ fún láàárọ̀ ẹni máa gbé jáde. ṣọ́ọ̀ṣì èrè àtàlọ́kọ́ ni mo ti bèrè lọ́wọ́ ẹ̀ mo ní ìṣòro lórí burúkú tó fẹ́ gbé jáde mo ní ìṣòro lòṣì èrè tó fẹ́ lọ já sí nìkan lé onírárá pé sí mo dẹ̀ nígbà máa gbé mi jáde àbí mi ò sọ fún alátàlọ́ kí má lọ́dẹ tó wá dé sí tó kọ́kọ́rọ́ rẹ kúlé lọ́wọ́ tó ní gbogbo wa wà wọ́n jáde. bẹ́ẹ̀ ló ń tọ́jú rẹ̀ ẹ̀yin ní kí tó wẹ̀ mí àtàdánù àbọ̀lọ̀ ní burúkú ẹ̀rọ ẹ̀rọ olúwa mi. ó ṣì èrè ni wọ́n ní mọ́tò kó wá gbé mi jáde fẹ́lẹ́ lọ sí èsì mo fẹ́ jáde. fẹ́lẹ́ fẹ́lẹ́ tó o bá ṣí géètì yẹn iṣẹ́ ẹ tọrọ lé iṣẹ́ bí ẹ̀dẹ̀ tọrọ ayé ṣí géètì yẹn oṣù tó sí ayé ẹ lẹ ṣí géètì yẹn ó ṣí ẹyin méjèèjì ẹ lọ báyìí ẹ ń wọ ara yín lọ sọ̀rọ̀ ah! máa kí yún ni ẹ wàá rí mi ẹ jì tó jẹ́ pé wọ́n á wọ àyín. ó dáa lápapọ̀ lọ́wọ́ ẹ̀ kò wá wọnú mọ́tò wọn torí àlọ́ lámìíràn nílẹ̀ wa máa ń bọ̀ lọ fojú wẹ̀yìn ẹ̀ fúnra yín lóyún ẹ̀ bímọ fúnra yín gbọ́dọ̀ pé ẹ̀ ń sórí burúkú lọ́nà gbogbo òṣì àti àdánù abáyé bẹ̀ ẹ̀ wá lọ kú tí ẹ bá ti jáde nílé yìí ẹ̀ ní mọ̀nà lé mọ́ ẹ kú dànù pátápátá yìí wọ́n gbọ́ ayé ẹ̀sọ́ wọ́n ní yìí wọ́n gbé lọ sí tẹlifíṣọ̀n rẹ̀ nígbà olórí olóṣù wèrè ní olórí burúkú rẹ̀ ó wá bí ọ̀nà sí ọkọ̀ bí o sọ̀rọ̀ ìyá tí èkó jẹ́ ìyá èkó jẹ́ ìfẹ́ ìfọ́lẹ̀ fún jẹ́ lẹ́nu ọ̀ṣọ́

èmi jáde mo máa fọwọ́ tó lé ìjà rẹ̀ àpapàlà wà pọ̀ rẹ̀ inú bí ẹ wọ́n ra ìlú fún ẹ ṣé wọ́n ra kẹ̀kẹ́ fẹ́ mi ni torí mo ti bí ẹ láti tọkọ ọmọ ọmọ tó ọdún bí èmi ni mo lọ tọ́ mi èmi ni mo ní ọkọ òṣìwọ́ ni bẹ́ẹ̀ni ni mo lọ tọ́ mi. wọ́n ti rẹ̀ sọ́yà jàre wọ́n yọ bàbá ìfọ́ mo ti gbẹ́rẹ́ kiri kan èmi ni mo lọ tọ́ sí ọwọ́ mi lọ́kọ́ àwọn fẹ̀yìn kan òun kọ́ fẹ̀yìn kan eyín wọ́n dànù o eyín wọ́n dànù o èyí ìyànà abọ́lọ́kọ rúùtù ìjọba ìbá lé o ilé gbọ́dá síjọ́kù bàbá lé o lé o. òwò láti jọ tí mo ti dé inú ilé ni mo rí ti orí ọ̀gá wọ́n gbẹ̀jù wọ́n ráwọn ìyàwó wọn tí ń jà wọn ò lè sọ nǹkan wọ́n lè wọlé lọ sọ́lú. orí ẹ̀ dùn ṣé mi ò rí ẹ̀rìn ṣé wọ́n dọ́gbọ̀n mi lókè àbí mo lókè àṣẹ ẹ̀rí tó ṣẹlẹ̀ ọ̀ṣẹ̀ wa máa ròyìn fún mi. kí ló wá dé tó ọmọ ìdìpín lórí ẹ̀ lórí ẹ̀

àbí tẹ̀ lọ́rọ̀ tí mo sọ yóò wọ́n dà wọn méjèèjì tàbí omi sọ́wọ́ wọ́n kọ̀ wọ́n lẹ̀ ẹ bá ti kọ̀ wọ́n lẹ̀ lórí yọ̀ọ̀lá láàfin àwa gan áàbù sókè jù báyìí lọ gbogbo ẹ̀kẹ́ rẹ̀ tó sáwọ́ náà gbogbo ẹ̀ ni ó yí wọn mára. òótọ́ ni tó sọ bí wọ́n bá bí àwọn méjèèjì dá ní kí wọ́n tó kọ̀tínú ìyá wọn bí ó hmm. fọ́ dẹ́rẹ́ tí àti oògùn ni kéèyàn máa wo yín àkọsọ yín di fíìmù. Ah. ṣé kí èyí la ní ayé rẹ̀ bàrà ìgbòho àmì ìgbà náà ẹ fọ́ dáadáa. oyin tí mo ní kẹ́ fi sí ń kọ́. afa àti sí láti fi ṣe. ok madala ọlọ́run fún yín ní alùbáríkà. àmín. ẹ ẹ àǹtú alhaji wálé akóredé tí mo ní kẹ́ hàn kọ́. àfa àti fẹ́ hàn tán àti fẹ́ hàn tán. ẹ farabalẹ̀ hàn dáadáa o kẹ́ hàn kó pèsè gbọ́. àjẹ́ kára fi yìí ó pé o tó bá ti wá débi àǹtí mi tí mo ní kẹ́ là sísàlẹ̀ yẹn ẹ gbé wá ká parí ká fi gàrí tíra yẹn sí. ká gbé wá. ẹ bẹ́ẹ̀ ni ọlọ́run àgbàdo yẹn. ẹ má lọ tiẹ̀ tẹ̀mọ́ lọ ọjọ́ lọ jára mọ́. ẹ ṣe àfa ọjọ́ lọ mọ́ ọmọ wa ẹ kú jòkó. ẹ ṣe sàn ọlọ́run á gbàdúrà yín o. àmín. gbogbo bí ọ̀tá bá ṣe lágbára tó ọlọ́run á gbé yín borí ọ̀tá o. àmín ọlọ́run. gbogbo ohun tí ìyáálé yín bá kópa lórí yín ọlọ́run níjọ́ kọ́ bá yín. àmín àṣẹ. ọlọ́run á máa gbé yín lékè ni o. ẹ̀ẹ́ àǹtú yìí àràárọ̀ lẹ máa lò ìdérí kọ̀ọ̀kan lẹ máa fi sòǹdìwọ̀n ẹ̀ ṣẹ́ẹ̀tì gbọ́ wọn wa ọ̀tá ò ní rí gbèsè hàn o. àmín. torí pé kúlélá lana huwa maulana wàhádà láì falẹ̀ yẹ tàwákàlẹ̀ mọ́mìnà ẹgbàá wọn wa. ẹ ṣé ẹ máa lówó tí mo ti sọ fún yín o ìtọrọ ọkọ yín kí ọkọ yín ó tó wojú ìyáálé ẹ̀yin ló máa wojú o. àmín àmín torí ké wà lè ká ètò ilé ká máa bẹ́tà mi ní ìfẹ́ yẹn ẹ̀yin nìkan ló máa ní. àmín àmín àmín àmín. ẹ mọ̀ yín pé ọ̀nà epo báyìí ni ìrà máa tọ̀ bẹ́ẹ̀ ni bí kókó bá dẹ̀ pé ogójì nínú eré ọwọ́ aborí jayé lásán ni. <laughs> akẹ́yìndé gbẹ̀gbọ́n ni yín hẹ́n pẹ́ fi jọ anábì ni. Eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sallallahu alaihi wasallam ọlọ́run adé gbàdúrà yín ọlọ́run adótì yín ọlọ́run akúlélá ìsìbánà ilà mọ̀nkàtàbọ̀ lọ́hùn lánà kúwà mọ̀wùlánà ọ̀ádàdà ìfàlìyẹtọ̀ wà kálí mọ̀mìnún kúlélá ìsìbánà ilà mọ̀nkàtàbọ̀ lọ́hùn lánà. irú àlá burúkú ò lè lè lóhun ìṣẹ́jú mélòó ìyàwó mi. àfà. Lẹ́wọ́ lẹ́yìn ẹ bíláyọ̀ kí ló dé ọmọ ní oníṣògo ni ẹni pillowcase red best friend red ètò òfikúnra red ètò ọwọ́lọ́yà red kí ló dé ó fẹ́ wọ ṣògo lẹ́nu ni mo kúpa gbà red náà ló fi tán lọ́wọ́. Oh, ó ti ní fault ó gbọ́ ọ̀rà ní fault lè ẹ́ ṣàgọ́bìnrin lábàájí fi oh, ṣàgọ́bìnrin ilé lábàájí èèmọ́dé o ó ti gbé ṣàgọ́bìnrin you o ah, ojú nìkan ló wà lẹ̀ ṣàgọ́bìnrin ilé Hey, What is that? Tí wọ́n wọnú bedroom ẹ̀ tí mo bá rí blue colour tí mo rí yellow colour tí mo rí white colour tí mo rí turquoise blue kí n tiẹ̀ wá rí fuchsia pink ṣé mo máa àtàjẹ́ pé ní ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ ni kí ló dáhùn èèyàn kì business mọ́ I love red it's my colour ah wow. èdè ọ̀nà ah! ṣé òkùnkùn àti ìmọ́lẹ̀ ṣé wọ́n jọ rẹ́ mi ìyàwó mi ṣàngó ìyàwó mi àáfà mo fẹ́ mú gbogbo ẹ̀ papọ̀ pé tílé yóò bá work ẹlẹ́yà work ah! wà á bá mi bẹ̀ á bá mi bẹ̀ wà á bá mi bẹ̀ kọ́dọ̀ ah! rẹ̀ hmm. ṣe nìyẹn má wọrí èmi gá jẹ́wọ́ fún ẹ pé ọmọ kí n mú mi wà á gbà máa fi ẹnà kànàkàn wà á gbà jù láàrin èmi àti ìjà yẹn a máa jà lọ gbà bẹ́ẹ̀. wọ́ kò sí nǹkan tó máa ṣe ju kó máa ṣọ́ra fún lọ o torí ẹni tó wò ṣùṣù tó pààyàn lọ́mọ adìyẹ ó lè pàkọ́ bí èèyàn o. ẹ kí wàá la fẹ́ ṣe báyìí. bàbá tèmi jẹ́ la máa lò fún. bàbá tèmi jẹ́ àdúgbò tún jẹ́ ẹ̀ ìbúra fi wáyà lọ báyìí. lẹ́yìn ṣe ń já. kí ló ń já. ìkọ́ tẹ̀ ń wú náà ni ẹ̀rọ téèyàn bá ń wú kọ́ tí ọ̀bá rí wú ìṣòro ńlá ni àbí ìgbà tí gbẹ̀ngbẹ̀n èèyàn téèyàn ò rí yà bó sì léwu kọ́lọ̀ má jẹ́ kí tọ́dọ̀ ọ bẹ́ẹ̀ wúdé. ọ̀gá ọ̀gá bẹ́ẹ̀ sì mi lọ òkè tẹ́ mi lọlẹ̀ ó léwu o ó ní ẹ̀jẹ̀ tí ń sọnù ẹ dákun ọ̀fọ̀ ọlọ́run ọba bẹ̀yìn o èmi nígbàgbọ́ pé ní agbára lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀ ní ó lójú tó ń jọ kàn kí ni mo sọ fún ẹ pé olójútu kí ni. ọ̀rọ̀ àwọn ìyàwó yín náà nì jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ bá wà lọ́fíìsì kò ní sí fọkànbalẹ̀ bẹ́ẹ̀ bá tó délé náà ẹ̀ tún káyọ̀ òkè ni bílẹ̀ ayé yín ọ̀bá sì ti tò tèmi gan ti dàrú kọ́nà kọ́ dákun kó ṣàánú yín kó ṣàánú èmi náà ni gbogbo ìṣòro yín ní ìṣòro mi o nígbà tẹ́mi yín bá balẹ̀ lọ́kàn mi ó balẹ̀ lèmi náà ra ayé rọrùn pé ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀yí à ọlọ́run kọ́mọ jẹ ṣubú dànù báyìí tó kún ẹ̀mí báyìí já báyìí ń rí ìṣó padà ẹ dákun ọlọ́run fi lọ́kàn balẹ̀ agbára ọlọ́run. Mm. Mm. ọ̀gá mo sì ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ o. kí ni. ọ̀rọ̀ tí bí tí mo sọ fún yín jò ní tá a jọ sọ ẹ rántí ọ ṣe rí bá ọ Ọlọ́run wọn mọ da wàhálà sí alágbádá o wàhálà àwọn ìyá ìní òjì rántí o ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí mo bá yín sọ tẹ́jì ní gbogbo ẹ̀ ní yọ ní àtúnṣe láìpẹ́. àwọn òṣìdákẹ́kọ̀ọ́ kọjú sí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ló dé gan-an kí ló dé o ò dẹ̀ fi mí lẹ̀. ilẹ̀ ah! gbọ́dọ̀ babalade bísí abilé alábẹ́ ilẹ̀ gbọ́dọ̀ sí trouble wàhálà dé o. ọmọ ṣọ ilé ń gbọ́dọ̀ sí trouble wàhálà dé o. ọ̀rẹ́ báwo ni iṣẹ́. bá mi jì ọ kí ló ṣe é. pẹ̀lú èrò tó ló ṣe mí o tí mo ṣe mí jù bẹ́ẹ̀ ó pẹ̀lú mọ bí mo ṣe jókòó ọlọ́run dá mi lọ́wọ́ mo lówó mo lọ́lá ìparí péré tọ́lọ́run bá mi bí kíni ìyí fọkànbalẹ̀ ìyí fọkànbalẹ̀ láti àárọ̀ dalẹ́ rí téèyàn bá dẹ̀ ní fọkànbalẹ̀ bí ìgbà téèyàn wà ní ayé wa sọ̀rọ̀. ó tọrọ ni àmọ́ kò sí tí ò lè yí padà. sísá mi ohun tí ò lè yí padà pọ̀. a kí ni. àkàtẹ́fẹ́ sọ fún mi sórí mi ò tí ì di alágbẹ̀dẹ ọ̀hún tó máa rọ ẹsẹ̀ ẹṣin tó máa rọ sí ìyẹn dájú àbí ṣòṣèlú pẹ̀lú ìkẹyìn bí mo ṣe lè change bẹ́ẹ̀ làwọn ìyàwó mi ṣe lè change tí mo bá dẹ̀ ti change ó túmọ̀ sí pé mi ò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni báyìí àwa wí tàbí jáde ìyàwó kẹta. nǹkan tí dáàdì sọ nìyẹn. nǹkan tí dáàdì sọ nìyẹn. iṣẹ́ wa rẹ̀ níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ẹ máa ní láti gbọ́rọ̀ sí dáàdì lẹ́nu nítorí wọ́n ní ìrírí àgbàlagbà ló máa ń ṣe atọ́kùn fún ìkìlọ̀ wọn. pàdé mi ó máa ní nǹkan tó rí tó ṣe ní nǹkan tó kàn nìyẹn ìwé mímọ́ gan dẹ̀ sọ fún wa ibi ká máa gbọ́ràn sáwọn òbí wa lẹ́nu so gbọ́ nǹkan tó ń fẹ́ sọ. ẹ̀dá ló máa wò ìgbọ́ràn sọ̀rọ̀ lẹ́nu ní bẹ́yà ó gẹ́ta mo sì ní ti dẹ́rẹ̀ ó rò ó kí n jáde sọ̀rọ̀ ìgbà yìí bí gbogbo yìí wá ọ̀dọ̀ pàpọ̀ fọ̀rọ̀ ọ̀dọ̀ àpá. ọ̀dọ̀ àwọn tá a lè lọ́pọ̀ wà láì ọ̀dọ̀ àwọn tá a lè lọ́pọ̀ lẹ́sẹ̀ wo mi mọ jáde gan o mo mọ wòlíì kò sí wòlíì tí mà mo mọ àfa kò sá àfa tí ọmọ mi tèmi náà mọ̀ àjàjà kó tún wá jẹ́ àwọn oníṣègùn gbogbo ẹ̀ mọ̀ mọ̀. bọ́tí bò ni mo fẹ́ ka lọ́bẹ̀ torí ọ̀rọ̀ àwọn ìyàwó mi yìí ti sú mi. ọ̀gá èmi kọ́ owó yín lọ́wọ́ ibi ẹ̀yin bá lànà sílé mi ọ̀tọ̀ ẹ̀ gbọ́ mi yé ipa epo ilé ra tèmi ọ̀tọ̀ ọ̀dọ̀ ẹni tẹ́yìn bá fẹ́ ká lọ ìníkẹ́yìn sọ fún mi bó ti jẹ́ mo sọ fún mi sẹ́yìn tó bá jẹ́ pé ká lọ ọ̀dọ̀ àwọn aláàfáà mo mọ àfáà jù ah! ọ̀gá bí mo ṣe wà tá a bá dédú ọ̀yọ́ pẹ́rẹ́ tá a bá dọ́dọ̀ àfáà Ismaila Sìrìsìrì tàbí Ismaila ọ̀tọ́ wọn méjèèjì tí mo dákọ wọn ní mọ̀ bàtẹ̀mí jẹ́ tó dájú lọ́wọ́ kórókóró ni tá a bá wá fẹ́ pa ọ̀rọ̀ kú tán yányán tá a fẹ́ kó mi tán lẹ̀ tá a ní sọ pé nǹkan rùn mọ́ ẹja dọ́dọ̀ ṣéwù àfi sísàrùdé lọ́yọ̀ kan náà ẹ wò nílé ni lóko ni kò pé méjì kò sẹ́ni tí ọ̀dà bàbá mọ́ ẹ sọ pé séwù ẹ sọ pé séwù ẹ sọ pé séwù séwù àgbànú. bàbá ọlọ́mọba lọ́rọ̀ ẹ̀mí yín o wọ́n fi nǹkan ṣe yín o ọlọ́run kọ́ sọ yín o. Ah! mo máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ pé àwọn àgbàfà àgbàfà àgbàfà Ìlọrin ni wọ́n wà. lóòótọ́ kò síbi tí ọ̀sá àfa àfa ń bẹ lọrin o èmi ò ní ọ̀sá àfa ń lọrin o àfa ń bẹ lọrin tààrà ṣùgbọ́n kò sí ìlú jẹ́ ọ̀nà àbàtẹ̀ àwọn tẹ̀mí dákọ̀ àwọn tí mo lè dákọ̀ wọ́n pọ̀ gan o bẹ́ẹ̀ bá tún gbọ́ Nàìjíríà aláwìyí aláwàyè Ọ̀yọ́ ìkan ni o tẹ́ ń gbẹ́ síkírù yáyá iná yọ wọ́n wá o ah. Ah. àwọn afáǹbẹ̀fà àwọn tẹ́ bá fẹ́ wo ìṣòro ayé yín bí gbèyàn wo sísìn fíìmù ọ̀dọ̀ babaláwo ni ẹja lọ kí wọ́n sọ pé tọ̀ olùmúlọ̀tún olùkarùn òsì. èyí tó bá ti fẹ́ ká lọ ni kó jáka gbègbè sẹ́yìn mo fẹ́ kú mo fẹ́ kú wọ́n fẹ́ gbẹ̀mí mi. àwọn ah, ò lè gbẹ̀mí yín kò sí tọ́jú ẹ lè kú o ẹni bá ní ẹ kú o ní yóò ṣáájú yín kú bẹ́ẹ̀ mo sọ fún yín ọmọ rí gbé nísìnyí ẹ fọkàn balẹ̀ ìṣòro yín ti bí ya ọlá gbogbo bàbá tí mo dá n ta sì ni pé Ọ̀yọ́ náà la lọ tá a bá ti wọ Ọ̀yọ́ báyìí ẹ wò kẹ mọ Ọ̀yọ́ lọ lókù. Ọlọ́run àtúntì ẹ náà ṣe o àmín o àmín àmín àmín Ọlọ́run àfi ẹlọkàn balẹ̀ o. àmín o àmín àmín. kí ṣe ẹgbẹ́ ẹ̀ ó ẹ lọ gbogbo nǹkan tó ju lọ ọmọ tó rí jù ẹ lọ mo lẹ́wà jù ẹ lọ mo mọ ọyàn jù ẹ lọ gbọ́ mo sí ọmọ tó ní ìrìn àjò mi jù ẹ lọ mo wọ ọyàn ọjà gbọ́ kódà mo mọ ọkùnrin ìjọ tẹ́mi mọ ọkùnrin wọ́n bí ẹrẹ inú lè jẹ́ ẹ̀rọ wà nígbà yẹn gbogbo ọmọ tó ní ìrìn àjò mi jù ẹ lọ mo fi ọmọ mọ mi jù ẹ lọ ọjọ́ wájú mi dúró re ẹni ọlá mi gan-an bí ọtí àtàkọ́ bí o fẹ́ mọ ní bí rẹ́ni ọmọ parí ẹ̀ kiri ọjọ́ yìí ni ọmọ parí ẹ̀ ìyá ọmọdé ọ̀la tó ní ìwọ tó tí ó ní lẹ́bi tí ó ní gbogbo ìlú ọ̀pániwọ̀ ọ̀pániwọ̀ lásán àtọ́jú orí ẹ̀ tó àtọ́jú orí ẹ̀ tó sọ àtọ́jú ọ̀la ẹ̀ tó ṣe tí wọ́n rí lọ́wọ́ máa dùn lẹ́sẹ̀ dá kò sí tẹ́lẹ̀ kọ́kọ́ lè dé tọ́lọ́ lọ gbọ́dọ̀ wá ti káwà ọlọ́wọ́ ní ìmọ̀ àtẹ̀lẹ́ mo lè jẹ́ kẹ́yọ̀ wọ́n. ẹyin náà wọ́n bá òṣì. títí ní eléyìí náà wọ́n yà bá. sinẹ́ẹ̀lì ilé ẹ̀gbẹ́ ilé ẹ̀sọ́ eléyìí gangan ni ikú ọ̀múṣeré ó gangan ni ikú ọ̀múyọ̀gàn.

tọ́lọ́ ń bí kí bẹ́ẹ̀ sọ̀rọ̀ yé mi. ẹ múra sí ẹ mọ̀jà. ọlọ́run ní sẹ́ni kẹ́lẹ́. ẹ ẹ ṣẹ̀ṣẹ̀ wá ní ìlú májèlé ńlá ni obìnrin tó bá ń díta tí ò di wá kọkùnrin má níyàwó ní rárá ó sàn ju kó nípa mi òkú ìyàwó lọ ó sọ èmi o. sọ fẹ́ pé tọrọ ṣé kí n sọ òótọ́ ọ̀rọ̀ kọ́ sọ wà fẹ́ gbọ́ bọ́ọ̀ bá fẹ́ pé òótọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ ọ̀gá sí ọ̀fẹ́ kẹta bọ́ọ̀ bá wọ̀ bọ́ ọ̀ lè gbádùn láyé àti nínú ilé ìyàrá yìí wọ́n fẹ́ ìyàwó kẹta o. bọ́dá di kílódé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà ẹ dẹ̀ máa sọ̀rọ̀ ìyàwó kẹta ìyàwó kẹta ah, ṣé fẹ́ pa mí ni mo ní ìyàwó méjì ẹ̀mí mi ti fẹ́ bọ́ mi ò ní fọkànbalẹ̀ ṣé ti bá ní kẹta kí n fò sọ́lẹ̀ kí n kú ni. kèsì ìyé pọ kèsì ìyé lè pọ ẹni yé màmàyọ ọ̀dẹ́lẹ̀ èlé pọ ọ̀rìn èlé pọ àmì burúkú kiri ní èlé pọ. ìyé yìí èmù yọ sọ̀rọ̀ ẹ̀yìn níyàwó kan kì níyàwó rárá ẹni yóò níyàwó méjì ẹ̀ ẹ̀ ń sẹ̀fẹ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ nu tàbí ọba afẹ́ mẹ́ta hẹ́ẹ̀ lọ́sẹ̀sẹ̀ fẹ́ yẹ̀wọ́ ọ̀sẹ̀ ń bẹ láyé nù níbi yorùbá ṣe wí àrùn mẹ́ta kì í dọ̀bẹ̀ ẹnu. ọ̀rọ̀ yín ti yé mi sá mo ti gbọ́ yín. ẹ̀mọ́ ọ̀bọ̀ yín. mo ti gbọ́ yín sẹ́yà láti ṣe mi àgbà ti ṣàrà. jésù máa bọ́ sọ̀rọ̀ yọ máa wà nìkú yín ọ̀ní gbọ́. ọ̀rọ̀ yín ti yé mi. because mo fẹ́ kẹ́ mọ̀ ní pé tí bá fẹ́ yàwó mi àti jágà <laughs> wúlò kó yín lò fún ẹ àmọ́ bàbá nígbọ́ èmi lè nígbà ndé ọfẹ yìí lè ṣe wọ ndé ọfẹ wọn lè dédé àtòkù mi àtòkù mi lẹni kúkú mi ọmọ ara pàtó mi èmi lọ bẹ ọ̀rẹ́ mi mú lọ ọdún yẹn lọsọ ọdún wà nílí. ok ok ẹ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ mi ṣe ni títí tí dáàbò máa fi wà nínú ilé yìí àti tó bá tún padà fún wọn sínú ilé ìwọ mi ò fẹ́ gbọ́dọ̀ kọ̀ọ̀kan mọ́ mi ò fẹ́ gbọ́ ariwo kọ̀ọ̀kan mọ́ nínú ilé yìí kí ni problem yìí lọ ah, ah ẹ má dojú tì mí o kí ẹ má dojú tì ra yín ṣé gbọ́. èmi náà rọ. mo ń gbọ́. sori nínú ilé ìṣeré kò dùn mẹ́mi náà torí mi mo nílé bẹ́ẹ̀ ni olóbìnrin mi la jẹ́ sílẹ̀ kí sàlùkù kò wá ṣùgbọ́n sórí ọkọ mi the only thing tí òfin jẹ́ kí wàhálà wà lóye sínú ilé ìfi máa tòrò bí omi ẹ̀fọ́ òwúrọ̀ òun ni kò bá mi sọ fún ìyàwó ẹ̀ pé kó má rìn mí fúnra rárá torí ẹni àpọ́nlé ni mo jẹ́ lọ́wọ́ ẹ̀ nílẹ̀ Yorùbá ìyálé èèyàn bí ìyá èèyàn ló ṣe rí in fact ìyá ẹ̀ ni mo jẹ́ nínú ilé yìí. stop lecture jàre tani student ẹ̀ tó lecture mi kó má rí mi fín kó má àrífín ẹni mi ò fẹ́ kó má rí mi fín rárá ìyá onílé ẹni mọ̀ pẹ́lẹ́lẹ́ ní ẹtí kìí ṣẹlẹ̀ àrífín ṣé rí wá jẹ́ kí mi sọ fún ẹ òtọ̀ mi wá kí n sọ fún ẹ kó gbọ́ bẹ́ẹ̀ ni mo lárúkọ wọn ẹ lórí nìyẹn tó o bá pọ́n mi lé tọ̀mí wá màá pọ́n ẹ lé ṣorí tó bá kàn mí lálùkù tọ̀mí wá màá kó ẹ ní yàrá ìyá àbùkù màá fi ìgbẹ́rẹ́ lára wàá máa rìn yánnayànna kiri àdúgbò ni òun ló ń gbọ́ yìí. Jíráyọ̀ ṣọ́ọ̀rọ̀ ṣó jáde lẹ́nu yìí sọ̀rọ̀ ló sọ yìí. sílẹ̀ tí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ló sọ ọmọ ọlọ́rọ̀ ni máa sọ gbogbo yìí máa sọ níbi tó máa fi pa ẹ́ nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ asọ́pa ló máa fọkọ sọ ṣé ó ti yẹ amójúráyọ̀ mo fẹ́ kó lómi dáadáa láti èmi ìlọ mi ò fẹ́ kó lẹ́nu agbárí èkí mọ́ rárá lulẹ̀ ṣé ó yẹ bẹ́ẹ̀ yẹn ìrìkí kọ́kọ́ pa ẹ̀mí àná. ó ti tọ́ ti bọ́ ti tọ́jú kíkí mi ta ló máa kí ẹ kí ẹ pé kíní kan ọwọ́ ta kíkí lọ́jà rẹ̀ fún ọlọ́run àwọn èèyàn bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ máa kí mo tún tọ́nu kíkì mi tipẹ́tipẹ́ kí ẹ̀kẹ́ tí ẹ káàárọ̀ ni àbẹ́ káàsán àbẹ́ ká lọ́mà nítorí pé kí ni ṣé bí tí mo bá rí ẹni òun ni màá tó fẹ́ tiẹ̀ àbí wọ́n ta kíkí lórí àtẹ láyélájé láyélájé káyà kọ́kọ́ máa rẹ̀yàn kọ́kọ́ fi màá tó fẹ́ mi tẹ̀mí máa kí ẹ kí ẹ pé kí ni. ọmọ sẹ́yà ṣé mi ti kò falẹ̀ ìfalẹ̀ ti ṣẹ̀bi àgbà ẹjọ́ tó lọ́mọ kí ni problem mi ṣé mi lọ́kọ ń ṣá orí bẹ́ẹ̀dì kan lẹ́tí mọ̀ mi lọ́kọ mi ò lè sọ̀rọ̀ kẹgbọ́n ṣùgbọ́n tó bá ti dalẹ̀ lórí bẹ́ẹ̀ yẹn ìjọ ọ̀tẹ̀ méjèèjì ẹ máa ṣe pẹ̀lú mẹ́ ọkọ mi ẹyin tí bá ti sọ lẹ́ máa ṣe màmá give rules nínú ilé yìí ẹ ní ẹni take for it. ẹ fẹ́ pa mí àná máa sọ fún yín bẹ́ẹ̀ kéré mọ́tò yín fẹ́ ni mo ṣe fẹ́ yín kò sí bí ọkùnrin ṣe lè kéré tó ọkọ ni. ok ẹ bá mi ẹ continue come on come on ẹ dára mọ́ ẹ dára mọ́ I know what to do. àtúnṣe mi ò gbọ́rọ̀ mi. láàrin èmi àti the battle line has been long years nítorí náà ò ní tìlẹ̀ oníkòyí tèmi ò gbọ́ ìwọ bẹ́ẹ̀. mo bá ṣọ ilé gbóná tí dọ́wù wàhálà dé o. àpàdé ayé ọ̀dọ̀ wọn yóò ẹsẹ̀ dá ọ̀nà dọ̀wọ́ yóò akọ́kọ́ tètè délé ayé bá dájú ẹ̀sùn yóò fún dáńgá bẹ́ẹ̀ ni ọ̀gẹ́dẹ́ afọ́kọ́ yẹn ní pàkìtì àgbò ẹni ìyá mi ọ̀sẹ̀ rẹ̀ mà fìyà ẹni ìyá mi nínú rẹ̀ èèyàn kì í fi mọ́tò lérò fọ́ ẹni tẹ́ni tilé ayé bá ti súnkọ́ ní mú panu dáná kejì ọ̀dọ̀ wọ ni lónìí òjì ọ̀yẹ̀ wà bá a bá fẹ́ mọ lójú àárín náà àtọ̀sọ́ àtòrú lọ lókè ní fífi rẹ̀ bá dẹ̀ bá fọ́ pálọ́pá yé mú rẹ̀ sọ ni ojú ìpẹ́sẹ̀ àìmọ́lá ọ̀yẹ̀ là Bandi, má bínú sí mi o. Dákun kí ládà wa àti ọ̀yá àpapọ̀. Wèrè ní jẹ́ bẹ́ẹ̀ wèrè. Kí ló fà wá àti wèrè pọ̀? Ní àti wèrè ò lè dá nǹkan pọ̀ láíláí, kò possible. lólùsì lólùsì. sà tí bá tiẹ̀ ẹ bá rántí pé mo rí wèrè rí maybe like once or twice. ṣe rí àdúgbò tí wọ́n ti tó èmi dàgbà àlè mú ìlà láyà lè pàdé wọn church area lè mí gbé dàgbà. wọ́n ní jábá mo mí pé àdúgbò àwọn lówó àwọn lọ́lá ibẹ̀ ni mo gbé dàgbà. ẹgbẹ́ kejì tí mo sọ fún yín pé mo rí yẹn gan. mo ń drive lọ fúnra mi mo ìwọ àti wèrè ni mo rí kẹ́ńdọ̀ ń tiẹ́ pọ̀ yìí. níbo. lóun ṣe o sọ mọ̀ pé fáyì pa ọ̀rùn mi láì sí iṣẹ́ ké. àti wèrè ní ìgbà ṣe. ọ̀ọ́nì yóò kọ́ lọ́nà torí pé ọ̀dọ̀ rẹ gẹ́gẹ́ ni àbí ó sì sọ bẹ́ẹ̀ ké. Hmm. àmọ́ wọ́n á fún ọ ní kiri kàrá yìí òfin ọlọ́sẹ̀ pẹ́ńpẹ́ kan ọ̀ wà lọ lè wá kẹ̀kẹ́ kì í ṣe ní kẹ̀kẹ́ ẹ̀jẹ̀ àgbẹ̀rẹ̀ náà ní alákọ̀wé o ọba ti lọ́dọ̀ àwọn ẹlẹ́kùn ẹja tí nítorí epo orí ẹja ọ̀pọ̀ ọ̀fẹ́ ara kẹ̀kẹ́ yé mi náà kí mo pe kẹ̀kẹ́ yé mi náà lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ ilé lórí ọ̀ wà á fi wé ọba ti á dọ̀la ntọ́ ọba ní ọ̀dẹ́ gbọ́. sáré ẹ̀jẹ̀ tí lọ́lọ́ ṣé kò ṣe pé tí bá fi wẹ̀ tó kù wọlé máa dé ní ojú omi. àhà wòlé tó o mo ní ìwé kí n gbèrú rẹ̀ òkú èèwọ̀ kò sí ní ọ̀sẹ̀ wòlé kan ò ní àríwí nylon kan àbí tíṣù yìí. kí ni jẹ́ bẹ́ẹ̀. mo mì pé toilet roll bóyá pépà àbí kakọ̀ fi rà pẹ̀ kó má pọ̀. wò ní bẹ́ẹ̀ bàbá tó bẹ̀ lọ́ mi ó fi wẹ o ọwọ́ àbọ̀bọ̀ fi wẹ o torí mo lè nírú rẹ kí n gbé okun kéke ọgbọ́n ọ̀kálẹ̀ lọ́dà ọ̀fọ̀ yóò lè jọ ọ̀pọ̀ òbí láyò. ọ̀rẹ́ máa bìrì jà yẹn ń gbẹ ń gbẹ nípa ti ẹ̀rọ mi. tó bá ní sáfíìsì táwa àlọ́ náà ṣòro fún un. Hmm? Ah, lọ́nà o. bàbá délé tó bá ní kí làmú kò bí tá a lọ. ìwọ nìkan ló lè rí nǹkan present. <laughs> ó fọ́ni ṣé mi nìkan ló máa fún sẹ́tífíkẹ́tì ni. Dani. Èmi ni olúwa ló ń jẹ́ èmi ni o. èmi àbíkẹ́. wọlé. ẹ káalẹ́. báwo ni. àlàáfíà ni. àbíkẹ́ ò sọ fún mi fún un bọ̀ wọn kàn ní wáyà ìlẹ́nu náà ni. ta ló wáyà lẹ́nu náà méjì òpò mí èèyàn ló máa ń ṣe bẹ́ẹ̀ ẹni tó rí òpè ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ń yà yín lẹ́nu. ẹ ti ẹ lè pé ń jókòó. jókòó síbò òun ti jókòó sórí iṣẹ́ àmì ti jókòó sórí bẹ́ẹ̀dì ṣọwọ́ afẹ́ jókòó sórí ìwà ni. ọmọlúwàbí lóògùn síbẹ̀. lóko báyìí lóko tí. kókókókó kìkì jẹ́ jáde. wọ́n ní ojúkù báyìí wọ́n náà dẹ̀ tẹ́lẹ̀ gbàgbà ọjà. oúnjẹ ni mo fi ń bá yín gbé wá pípẹ́ mi náà mi jẹun. ó ṣe ìyẹn náà dàá gbélẹ̀ a ní òfin ilẹ̀ a máa ṣe fún ilẹ̀ a máa ṣe fúnra wa ó dàárọ̀. ẹ lé mi ni ṣé. ó máa kàbùkù filẹ̀ ó dàárọ̀. ó bóyá ń bá yín gbọ́ náà máa lọ tó bá dọ̀la sọ̀rọ̀ síra tó ní tẹ́. ọmọ tó dáa alọ́tì. mo like it? kí ló dé wàá máa bọ́ ọmọdé sọ̀rọ̀ anyhow it's not fair now ọmọ tó dáa tó níwà ó ti gbóúnjẹ wá fún ẹ irú ọmọ téèyàn fẹ́ sílé lélẹ́yìí. ta ló máa fẹ́ ta ló fẹ́ fẹ́ lòkì ah, ṣọmọ eléyìí lèèyàn fẹ́ fi ṣàyà eléyìí eléyìí tó lókà tó yìí àbógbọ́rọ̀ ẹnu ẹni èmi ni o èmi àbíkẹ́ mo bá yín gbọ́ oúnjẹ wá ní o ṣé yẹn ni máa fẹ́ sílé nǹkan méjì péré ló wúlò fún kó gbóúnjẹ wá fún wa ká jẹ tẹ̀yìn bóyá tágùrò bá mú bàbá má tẹ̀ bẹ́ẹ̀dì. ó tán kí ni ìtumọ̀ tó sọ olóyún àbí kí ló sọ ta ló lóyún fún ó yà wèrè ni bẹ́ẹ̀ ń bórí ẹ̀ ti gbalẹ̀ ẹ̀jẹ̀ ta sí ẹ lọ́pọ̀lọ́ àbí òwò lóyún fún mi ó fẹ́ fi oyún tẹ́tì mi àbí kò lè work kò lè work. ìmọ̀ parọ́ àwọn tó mọ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé yìí ń gbọ́ ẹ̀yin lẹ́ lóyún yìí ní àyìn. stop stop it jàre agbórí ewu agbórí ewu fẹ́ bu. níbi ni lọ́jọ́ náà tẹ́ ẹ pé iṣu tẹ́ ẹ. tẹ́ ẹ pé kí ni. tẹ̀sùn ni yí. ìsàfihì pẹ̀gùn ẹ̀yìn mi ọgbẹ́ ní mọ̀ yí lọ kí mọ̀ yí lọ pẹ̀gùn mi ọgbẹ́ mọ̀ lè ṣe. bẹ́ẹ̀ni sọ̀kọ̀ yìí pariwo orí olùpẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí i. wo wo jẹ́ kí n sọ kíkọ fún ẹ ah kò ṣe fọ́ọ̀tẹ̀ mo mọ bí tó ń lọ o fẹ́ trap mi àbí ohun wọn náà kò fẹ́ fine boy ohun ẹ̀ kò fẹ́ ẹni tó já àbí kò lè work kò lè work. ó dáa bẹ́ẹ̀ bá lè fẹ́ mi tẹ́ lè fi mi ṣàyà ẹ ṣáájò ẹ̀gbọ́n yín ọmọ yín ni. ó dàbí pé nǹkan ṣe àbí wo wo tí bá tún gbọ́ lẹ́nu ẹ tí bá gbọ́ lẹ́nu ẹ pé mi fún ẹ lóyún ọlọ́run ilẹ̀ máa lanu tó máa gbé ẹ̀mí ni. lórí ibùsùn yìí. yé náwó síbẹ̀ díẹ̀ mọ́ o stop ẹ o stop ẹ o yá jáde get out. ọmọ ṣe sí o. ọ̀dà náà ìgbésẹ̀ wo lè ní ká gbé lórí ọ̀rọ̀ yìí báyìí nísìnyí. ìgbésẹ̀ kan ti máa gbé ní pé kò bọ́ sí gbòòrò kò wá ìkànnà àwọn local champions ẹ̀ kó ti oyún ìmọ̀ lọ́rùn ìgbésẹ̀ kan míì tí o tún lè gbé ni pé kò lọ ṣẹ́ oyún yẹn. ebele ebele tí wàá tó yẹ déhùn mi mo ti ṣẹ̀ sí o kò gbóyìn lọ́wọ́ mi. lẹ́nu sọ̀hún o ṣẹ̀ sí kí ni o ò ṣẹ̀ sí kankan ọgbọ́n òkè ń tọ́lá yìí ká wa lọ sọ̀hún wo a máa ṣẹ ni. kẹ́mi àwọn àlọ́kù ìmọ̀lẹ̀ sẹ́yìn ìmọ̀ ń pààyàn. wo mi dáadáa ṣé mo jẹ tó ti ṣẹ́yún rí. ìwọ ò lè ṣẹ́yún rí ó ti ṣẹ́yún ẹ̀ lára rẹ̀ ò lè ṣẹ́yún. sori tí mo ṣe ń fẹ́lẹ́fẹ́lẹ́ yìí mo ṣẹ̀ ṣẹ́ oyún ẹlẹ́ǹkẹta níjẹta lẹ́kọ̀ọ́ kí tó máa bọ̀ ni. <laughs> kò lè ná ju five hundred naira lọ kíní ìyẹn ṣe yìí tí bá ti pò pọ̀ fún ẹ báyìí wàá kọ́ ra mú jẹ́ kó jẹ́ lọ́wọ́ alẹ́ inú ìyẹn kọ́ ra mú ẹ fẹ́rẹ́fẹ́ ni bá ti dàárọ̀ ọjọ́ kejì in fact tó dìde báyìí wàá kọ́ ra rí ẹ̀jẹ̀ kékeré ló bá tán kò di fáyìngẹ̀. ìsìn ikú. ṣé mi kú ni. ìsìn nígbẹ tó ọ báyìí tí gbogbo èèyàn á mọ pẹ̀lú ẹsẹ nǹkan kan tí ó mọ fi ní sẹsẹ. kò sí nǹkan kan tó máa ṣe ẹ ṣòwò a máa lé ẹ kiri. Ah, èmi mọ́tà kò sí ìlànà eléyìí tún da yé àtúwá èmi ọkùnrin kankan lè rí wọ̀wọ̀ mi mọ́ èmi èmi èmi àbíkẹ́ ọlọ́run ò ní jẹ́ rí bi èmi. ẹ má fi fún un lójú ẹ sílẹ̀ máa kí ọkọ mọ́kọ pọ̀ sí i. wọ́n ní kò lójú ẹ ni. ìgbà ọlọ́pàá ọ̀bùn mi lóògùn náà. ìjọba òun jẹ́ kó gbà tó ìyá rẹ̀ màmá. àánú ah, ya mi ní sẹ́mi. lójú ẹ̀ ń jáde. Bámijí sórí èmi ò lè rí nǹkan tí ò dánlẹ̀ kí n má sọ fún ẹ we go way back no ìwà ìka ló wù yẹn ìwà ìka pátápátá pátápátá ló how is that possible o mọ̀ between you and myself ipe wọ́n ló lóyún you are responsible for the pregnancy and you know it. ẹ lọ bá mi gbà lọ́wọ́ ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ kí wọ́n máa nọ́ọ̀sẹ̀ kí ló tiẹ̀ ń sọ tí ò dùn yìí báwo ni ọmọ oko ṣe máa bímọ fún èmi ọmọ ògbóró. Ah! ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ṣé aṣọ last year ó wá dàbí aṣọ ẹ̀wọ̀n ni. gbogbo àwọn eh, Jubril Jubril Jubril I swear you don't vex me. no sori ọmọ tí wọ́n sọ yìí if you touch her up to to polish her dada you be surprised what she become o. wo you don dey vex me o you don dey vex me seriously kí ni tiẹ̀ kí ni tó ká ẹ lára gan mo lè mi personally ọdún mi ò ní gbà láéláé mi ò ní gbà ni mo sọ yẹn. táwa ni kò gbọmọ. ẹ kó lọ gbé fún Jonathan ìyẹn dánmọ ìjọba nìyẹn tí o bá dẹ̀ lè dàbújá kó struggle kó dé kó kó gbé fún Fáṣọlá wá ní bàbàrà abẹ́ máa gbá sí ọ̀rọ̀ make Loki born for me international Loki international for where. ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ ẹ kó ọ̀rọ̀ wọn ọlọ́àbá wọn ọlọ́àbá wa dá wọn sí i ẹ pẹ̀lẹ́ mà ṣe rí ẹ máa bá àwọn ọmọ yín sọ̀rọ̀ dáadáa o. pàápàá jùlọ ètò bá jẹ́ ọmọbìnrin. ẹ wo ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó yí ọlọ́run akókó ń bá wọn sọ kó lọ́n jẹ́ kó gbọ́. ṣe rí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé mà oògùn tí ọmọ yín yẹn lò ó ti fẹ́ ba ilé ọmọ ẹ̀ jẹ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká ní kì í ṣe pé ọlọ́run fẹ́ kí ọmọ yín yẹn ṣe rere láyé ìbá ti bá bẹ̀ lọ ṣùgbọ́n a pé kò rí bẹ́ẹ̀ ṣẹ́gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣé dókítà. 等于那嘛？多少？多少？多少？我吗？别来吵我了嘛！ ọmọ yóò kú. madam ẹ ní sùúrù ẹ dìbò bá fi àṣìṣe wọn. oníbàyà bọ́ọ̀lù òní nǹkan kan ṣe pẹ̀lú wèrè ìwọ òní wèrè nílé ọtí délé ayé àdúgbò òbí tẹ́yìn gbé àdúgbò olówó tí wọ́n ti yà wèrè rárá ni o ti rí tó fojú ara rẹ rí láyé tó fọwọ́ ara rẹ fà ìgbésẹ̀ kan sùn ìgbésẹ̀ kan sùn ló fi gbálé ayé ara rẹ̀ dédé òní rárá àgbésẹ̀ kan sọ iná tó dálẹ̀ rè ọmọ tí ìdájà kò ní tiẹ̀ ìgbésẹ̀ kan sọ ló gbé lọ́rọ́ mọ ìṣọ́wọ́n àpàkàdó ìgbésẹ̀ yìí kan sọ náà náà ló gbé tó fi jẹ́ kí kú ó pàyà ọmọ lọ́sàn-án gan lára àgbésẹ̀ kan sọ iná ńlọ́fà ọ̀yàn àti ìyá ọmọ yìí gangan wáyà máa gbọ́ bí a ò tí ì tẹ́kọ́nà sùn kẹ́mi wàá sùn ti kúrò dóòmù òkun ọba tó a rí ìgbésẹ̀ kan sọ̀sọ̀ yìí gángan ní ojú onísìnyí látàárọ̀ dalẹ́ rẹ̀ ìgbésẹ̀ ká ah, ọmọ dùn mí o ọ̀ fúra ní ọ̀ fúra ní ìbáṣepọ̀ ọ̀ fúra ní wà wọn tó gbé inú ilé tó pè lómi ẹgbọ́dọ̀ dùn ọ́ lọ́nu wọn àwọn nǹkan dẹ̀kùdẹ̀kù <laughs> ló gbé inú ilé tó fi ṣàyà ẹ má bínú ìwọ fúnra lára rẹ ṣàlàyé fún mi kọ́ ṣàlàyé fún mi pé ìjọ tó tó tó ti ń bẹ ọjọ́ kan bẹnu ẹ̀dẹ̀ rẹ tó kọ́ ọ nífọ̀kànbalẹ̀ tó sí mi. ìfọ̀kànbalẹ̀ rárá bàbá kọ́ ọ lé sí mi ọwá owó òsàn kéjogún owó fún ọwá ọrọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀kọ̀lé ọlọ́kọ̀ tó pọ̀ tààrà ìjọba nísìnyí ìfọ̀kànbalẹ̀ òsè fowó ra ọ̀nì òní ẹlòmí ó gbé ìgbésẹ̀ kan ìgbésẹ̀ kan sọ yóò sì dolówó dọlọ́rọ̀ tí ó dolókìkí nílùú ìní yóò sì gbé ẹyọ ìgbésẹ̀ kan ọ̀pẹ ó dẹnuwa rẹ̀ mọ́ta rárá orí burúkú ní jẹ́ bẹ́ẹ̀ tí ó ti rí báyìí ọmọ ọmọ ọlọ́mọ ogun lóyún tán ọwọ́ adélẹ̀ tán ọ̀pọ̀ ọmọ oko ni oúnjẹ àjẹkù ọmọ ẹ̀ṣẹ̀ méjìlél wọ́n bá ṣe pé wọ́n bá ní ìfẹ́ àtàtà ṣe máa mú yẹn lọ láàrin ìgboro àwọn aṣọ orí fífọ́ di bíbẹ́ òní ọ̀ka kankan fẹ́rú èyí ni kí wọ́n máa rí ọmọ ọlọ́mọ ọlọ́mọ sọ́nù ọ̀sán gangan ìgbésẹ̀ ẹ̀yọ̀ kan ṣoṣo lọ́pọ̀ ọ̀dẹ̀bí ọ̀wẹ́. bàbá ṣe ń gbogbo nǹkan tẹ sọ kò sí lọ́ọ̀bẹ̀ rárá gbogbo nǹkan tẹ sọ yóò ráìtì pátápátá ẹ wá ṣàánú mi ẹ ṣàánú mi má jẹ́ kí tèmi bàjẹ́ pátápátá báyìí gbogbo ìgbà tí mo ṣe kí ní orí mi ò pé mi ò gbọ́n àwọn oníbàárẹ̀ bàbá orí mi ti pé orí mi ti pé ẹjọ́ ẹ ṣàánú mi ẹ̀yin náà ni mo lè ṣáàdì ẹ ṣàánú mi kí ló bàá wá yọ ẹjọ́ tó yọ lọ́rùn ẹjọ́ ọ̀nà àbáyọ tó ń wọ owó ọlọ́lọ́ wa kò sí lọ́wọ́ ẹ̀dá kan o torí ìlẹ̀kẹ̀ ọba dá kì í dúsọ kò ní tó ra mọ́ kò ní tó ra mọ́ àmọ́ wọn wà ní dákẹ́ wọn kó gbogbo àwọn ọmọlẹ̀ mọ́kọ̀ọ̀kànlá wọn wà bá ń dúró tí o bẹ́lẹ́dàá rẹ bá gbà wọn fún ọ ní kinní kan ọwà gbìyànjú ọwà wèrè yìí wọn bá ti mú tí mo fún ọ bá ti rí báyìí ìwọ kàn lẹ́mọ̀ ọba ti tọ́mọ̀ ọparí ara wèrè yọ yá tára wèrè bá ti yá ọgbọ́n wà láàyè. But we are not gonna see the mad woman. kí ló èdè ló gbọ́nu. bàbá mo ní gbogbo ni mo ti fẹ́ rí wèrè ẹjọ́ torí ọlọ́run ẹ ṣàánú mi mi ò lè wèrè ẹjọ́. ẹ̀rín rẹ̀ pa mí wọ́n mi bọ́ọ̀ bá ti rí wèrè wèrèwèrè ò lè tọ́ lọ́rọ̀ rẹ̀ tó àwọn ọmọ rí gbá ọmọ ẹ̀rọ ọ̀dẹ́ ọmọ rí gbá yìí ní sinmi láì parí wèrè ọ̀ lè sinmi ẹ̀mí tó wá ìlúṣọ. ẹ náà mo fẹ́ wá ìlúṣọ náà mo fẹ́ wá wá báyìí wọ́n wá fi ìlúṣọ wọ́n fi lé ọmọ tó ọba ti á rí wèrè wọ́n ṣàṣọ mọ́ ìlúṣọ ọgbọ́n wọ́n ọba ti rí wèrè ọkọ̀ nù wèrè wèrè láì wá wèrè wọ́n ṣe bẹ̀rẹ̀ o. bàbá ibà mi ṣe consultation i mean kí n tiẹ̀ mọ eré àti wèrè yẹn bá wà i mean the location of the vicinity area tó wà. It, could be VGC, it could be Lekki, it could be um, VI, Parkview, anywhere. So that's bad dé area yẹn, màá dẹ̀ wá wèrè yẹn, and I wá jù fún ọmọ náà dá. Látọ̀ látọ̀ dá. Bíi àmọ́ láwọn wèrè kan mẹ́ my all of you ọ. It's about tiẹ̀ ń lò lọ. Ah, dárò. Báńdì lẹ́yìn bá rí wèrè, ọ̀ lè bọ́ nú wèrèwèrè o wọ́n sì mọ́ pájú. Ah, ah, ah. ayé mi bàjẹ́ mo fi ìgbésẹ̀ kan ṣoṣo balẹ̀ ayé ara mi tẹ́. Oh, ìgbésẹ̀ olówó o láyé ikú àbí èdè ẹ ló fi hàn án. agbègbèsẹ̀ ìgbésẹ̀ tó ń gbé yẹn adẹ́là sọ́lá ẹ ló ní ọ agbẹ́rọ̀ǹtẹ̀ wọ́n má jẹ́ ń gbé ìgbésẹ̀ tápá ńlá orí mi ò ẹ̀dá mi gbọ́ o ìṣẹ̀dá mi ní bárọ̀ mi gbóògùn mi ṣàṣẹ ìgbésẹ̀ tí mo máa gbé ti máa dára mi lọ́gùn máa jẹ́ ń omi o, omi o, omi máa sì mí lọ omi ó omi ó omi máa sì mí lọ elénìkan gbáyé omi máa sì mí lọ omi ó omi ó omi máa sì mí lọ àfẹ ni omi bá yọ omi máa sì mí lọ ayé yìí bọ́ bá omi máa sì mí lọ ìgbésẹ̀ o láyé àdúrà mi kò gbà ìgbésẹ̀ tó gbé lówùúrọ̀ ó lè balẹ̀ rẹ̀ṣẹ̀ èyí tó gbé lálẹ́ ó lè mọ́tò ọ̀la rẹ̀ jẹ́ ẹlòmíràn á nígbàgbọ́ pé báwo bá ti gbàgbà.